إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات الأعمال إنه من يهدي الله سبحانه فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا بألوهيته وربوبيته وأسمائه وصفاته وإرغاما لمن كفر به وعند أصلي وأسلم على المبعوث رحمة للأنام محمد سيد ولد آدم وعدنان وعلى آله الطيبين الطاهرين وصحابته الغر الميامين وعلينا وعلى من تبعهم بالإحسان إلى يوم الدين أما بعد أن تجيب الماء أيها الناس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 إن زماننا هذا يمضي مسرعا والعمر بمسير السير ينقص أو يزيد باعتبارات فمضي الليل والنهار تقضيان على الآجال فنالوا بعد زمن يسير في شعبان الذي هو السد بيننا وبين رمضان فلكل زمن حقه فاقتل شعبان حقه كي يتحقق لكم الحقوق في شهركم رمضان ومن التهيؤ لقرب رمضان هو استعدادكم التام واستغنام لهذا الشهر المبارك ففيه إعداد نفسي كما أن فيه تهيؤ التهيؤ القلبي ومما يتقرب الإنسان ويتهيأ به نفسه استقبالا لشهر رمضان التوبة والإنابة والاستغفار بالتخلص من الذنوب والآثام ومنه أن تكثر القراءة من القرآن بالتدبر وكان السلف رحمهم الله كما قال سيدنا أنس رضي الله عنه إذا دخل شعبان انكبوا على القراءة من المصاحف فقرأوا منها حتى يتعودوا على قراءتها استعدادا لقدوم رمضان وكانوا ينفقون الكثير الكثير من الأموال كي يتعودوا استقبالا لرمضان وكانوا يصومون رمضان شعبان إلا قليلا منه وكما أنهم يدومون على قيام الليل كانوا أشد ما يفعلونه كما يفعلونه في شعبان فعز الله سبحانه وتعالى أن يوفقني وإياكم بنيل الأجور واستغنام التام لهذا الشهر المبارك استغفروا ربكم إنه كان غفارا Thank you. adúgbò fọ́lọ̀ Allah bẹ́ẹ̀ látọrọ alékòó kí a ti gẹ fún nabiyyuna Muhammadu, ẹni tọ́lọ̀ ọba gẹ́gẹ́ bí ìkẹta ń fún gbogbo ilé ayé adúgbò fọ́lọ̀ tó ṣẹ́wà kù lẹ́yìn tá a dágbére fúnra wọn jẹ́ ẹjọ́ bí ipa àpapá àdè ní mélòó mélòó gẹ́gẹ́ bí bá a bá ti ẹ̀gbọ́ tíbi tó dínà abẹ́lọ́ kọ́lọ́ forí di chief imam lọ lẹ́yìn tó kọjá lọ lọ́sẹ̀ tó lọ àjọ ń bẹ wọ́n bá tọ́lọ́ ti kádàrá pé àpò tí wọ́n tó wà láàyè bí wọ́n ti máa ṣe náàyè ìdánpé náàyè nìkéde lẹ́yìn ẹnìkọ̀ o bọ́lá ń bá sì ní kó mú òrùn ni o òdò kí ń rọ̀ nítorí pé èèyàn dáadáa kú ilẹ̀ òsì ní gbẹ nítorí pé èèyàn kú kú nígbà tó máa nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam kú Ibrahim àti pé èèyàn ti jẹ́ ní ọlọ́run kò bí bọ́ lọ́wọ́ ní dáhùn ìgbà náà wá ṣe déédéé ìgbà tí òṣòrò kọjọ́ látara ń tàn pèrè ẹ́kẹ́ òun ti yọ ó kà di láwọn bá ní ha ìtọ́ tó kú ni sallallahu alaihi wasallam ànábì kí èèyàn gbé òun síbi tí ò dé àwọn èèyàn la máa ń gba ẹ̀sẹ̀ jẹ púpọ̀ bẹ́ẹ̀ni bá ti ní ìwà kọjá bí táàdé ẹ̀já tètè ṣàánú ara wa tó ń tí bá ń sìn ọ́ tó bá mú ọ lọ́lọ́ tí wọ́n bá yọnú sí ọlọ́run ní mú ọ láti àmà tí wọ́n bẹ̀rẹ̀ ẹni mú ọ lọ́lọ́ tí wọ́n náà ti mà kódà bọ́ sọ̀rọ̀ sínú rẹ̀ kẹ̀yọ́ sí ẹ̀jọ̀ gbogbo wájú ọlọ́run عيسى عليه السلام قال لي أأنت للناس اتخذوني وأولي إلهين من دون الله ṣé wọ́n lè ní káwọn èèyàn mú ẹ lọ́lọ́ ọlọ́run kú mọ̀ tẹ́lẹ̀ ọlọ́run wa pé fìdá ẹni tọ́lọ́ bá pè fìdá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ ńlá ni òkè tí ó kọjú ìdáhùn ṣùgbọ́n bàbá bọ́lá ní ọ̀sán àánú ìsá ó fi wí tí ó wí fún ìwọ ọmọ ń tọ́ òwe ṣé wọn lórí fẹ́ máa sí ọ nígbà ẹni ọlọ́run ó lè ní kọ́ ọlọ́run ti bá tẹ̀ wá wí bẹ̀sẹ̀ bọ́ ọmọ a ti pé bí bẹ lọ́kàn rẹ tọ́ ọlọ́kàn yẹn máa dọ́gba torí ìjẹ́ lòun ti ń yọ ẹnìkan òde òde bẹ́ẹ̀ lọ́wọ́ ah, nípa wà ní múnadé gbàtẹ́ wò ní gbàtẹ́ wò ní náà lọ́kẹ́ kí nípa

obìnrin gbé wúyàn kí wọ́n pẹ́ ah ṣe wọ́n ti wá ọ̀tí kan wàhálà lẹ́yìn ẹ̀dá kan àwọn tá nǹkan mọ sí wọ̀nyí ká lè mọ̀ pé yí ọ̀dá ni ọlọ́run ní rọ́jò bàbá tó kú ọlọ́run sábà foríjì wọn gbogbo àwọn èèyàn dáadáa táwọn náà ti kú èyí dáàmù èyí dáàmù ọlọ́run kó forí gbogbo mùsùlùmí àsìkò ní lọ bí ti ń lọ yóò ọjọ́ táwọn wúra wá ọlọ́ọ̀lọ́mọ tó ti ṣẹlẹ̀ kó tó ti ṣe bó ti wá ń lọ lọ́dọ̀ ẹlòmíì wọ́n á máa sọ pé ọjọ́ orí ṣùgbọ́n lọ́dọ̀ ti ọjọ́ orí rẹ̀ dínkù sí ni yọ́ máa lékún ní kíkọ́ lè tó lólé ayé ṣùgbọ́n yọ́ máa dínkù èèyàn ń ṣe kútùbà lọ́wọ́ kọ̀ rẹ̀ ó tó wá ó ti fún sórí rẹ̀ nídìí ẹjọ́ ìrú yíò náà bẹ́ẹ̀ náà ní tòtí tọ́lọ́wọ̀ lè ṣe àkàmà bẹ̀lọ́ ní àánú tó pé ọlọ́run fàdúrà tó wá ní àní gbogbo ètò òpè rẹ̀ èyí máa fẹ́ pé kọ́lọ́ pa èyí ó dùn kọ́lọ́

awífúnra wa nípa ṣàdá gbogbo orígun mẹ́rin ní ayé mùsùlùmí lé ní tí ń pọ̀ ní wọ́n kama sí láfẹ́ kama sí kò dágbé tó wù wá jù tọ́pìkì ní ṣùgbọ́n tó kàn wá kò náà lọ́rọ̀ oṣù alágbàgbà èyí tọ́lọ̀ ọba Allah subhanahu kò náà lóṣù Ramadan láàrin Ramadan àti rọ́jà ọlọ́run fi ṣàbánu síbẹ̀ ó wá jẹ́ oṣù palẹ̀má ìpèsè kalẹ̀ tó sàn alábàárkà jẹba àwọn mùsùlùmí ìṣe sí àwọn ẹni iwájú òun náà ló yẹ káwa ọmọ lọ́wọ́ kò ní rí orí kan ṣàbáànù ní ọlá tí ẹ̀ gẹ́gẹ́ bí rọmọbọ́ọ̀nù náà ti ní ọlá gbogbo oṣù pátápátá a kọjá abitọ́lọ̀ ń gbé sí ẹyọ kọ̀ọ̀kan àti káwá látara rẹ̀ bí ẹ bá jẹ́ni tí ń ṣe lọ abẹ́ni tí ń ṣe lọ. àwọn nǹkan méjèèjì yìí mú kẹta wá kò sẹ́lọ̀ kò sí kò

òun ni at-takhallus min adh-dhunubi wal-ma'asi àwọn kẹta ń ṣe yẹn tẹ́yìn gan ò ní fẹ́ ọlọ́dàbùsọ̀ wa lẹ́wọ́jọ́ máa gbà wẹ̀ bẹ́ẹ̀ bá wà lálùwà látòdì mẹ́tàlù àlájá tọ́ba ní yóò máa fà ní àwẹ̀ kan tójú pé tó bá ń gbàwẹ̀ ọ̀ níbẹ̀ káwẹ̀ yẹn já látara kó wọn máa sá fún àwọn nǹkan èèwọ̀ ẹgbẹ́ ń kò ní fọwọ́ kankan tí ọ̀dá kò ní wò òkú ẹwà wẹ̀ tí ń sáwẹ̀ nígbà tí àfọ́jà yọ nígbà tí òun bá fi wọ̀ lórí ẹgbẹ́ kò sí iṣẹ́ náà nílé ayé tó fi dá tó kí ẹ máa gbà wẹ̀ pàápàá tó bá tún fi àwọn nǹkan míì kù bẹ́ẹ̀ ni a ń bọ̀ lórí rẹ̀ àkọ́kọ́ sẹ́rin sí lọ́dọ̀ wa òye ṣàkọ́nùkù ní ẹgbùnú gbogbo ẹni tí ọ̀bẹ fẹ́ tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ mọ́mọ́ àti kọ́ ti bẹ̀rẹ̀ sí ìfilẹ̀ sí ọ̀nà tí ẹ máa ń gbà wá oníkéjì yẹn kókó ẹ̀rẹ́ kọ́pílẹ́ǹsì ẹ̀sẹ̀ tí ń ṣe púpọ̀ ọmọ yẹn ní sẹ̀sẹ̀ ní ọ̀mọ́ ẹlẹ́sẹ̀ ga kọ́tà yóò tún máa ṣe é lọ. turbo òpin ìkẹ́ náà lẹ́sẹ̀ tẹ bá ní ó tún bá bẹ̀rẹ̀ wà ní yẹn mo ń ṣàtúnṣe ìṣe bọ̀ wá. àbáalẹ̀ kéw àbí ọmọ ilé àbí òṣìṣẹ́ tó wọ fóun ṣáà nípa pé kó ń gbowó ẹ̀tọ́ ẹlòmíì tí yóò sì ní fúfílì rẹ̀ àbára kí ó láà máa lòdù torí pé yíò ni ìjọ táwa wà ìwọ́tọ̀ ọjọ́ ga abiṣẹ́ àbíwọ́tọ̀ ọjọ́ máa biṣẹ́ àbíwọ̀ òṣìṣẹ́ èyí tó ṣe pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ bíi pé wọ́n mẹ́jù lọ fi wò tó bá ṣe lè rí kó ma ọba ṣe lè rí kó tó. wọ́n ìjọba ní ilé ọmọ bóyá jẹ́ eléyìí àwọn àti kàá tó bẹ́ẹ̀ bá ti bèrè ó ti di tiwa ni wàláhì gbogbo nǹkan ní nǹkan tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ tó bá dàrú kìí àmà tó wọn bá filẹ̀ ní ayé ọgbà tó di sọ́dọ̀ tó ní ṣe láì ṣe pé ọgbìn láti dá padà tó ọ̀rí dá padà wọ́n gbà lọ́wọ́ rẹ̀ nínú iṣẹ́ rẹ̀ tó o sì ní rí gẹ́gẹ́ bí dápadà jíṣẹ́ dáadáa lọ ètò aburú jù bẹ́ẹ̀ lọ òníbó bá ṣe pé o níṣẹ́ dáadáa mọ́ aburú ẹni yìí la ilaha illallah àwọn àjèsí tiẹ̀ ọlọ́dà fún ṣètò abẹ́ ká ibi nǹkan tá à ń ṣe tá ní awọ́lọ̀ náà láforíjì identify nǹkan ṣe ni kírun lásìkò sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ń gbajì

ẹgbẹ́ yìí náà mọ̀ pọ́pọ̀lọ́ ṣùgbọ́n lọ ní rárá díkìrù kára kọ́ọ̀kẹ́ bí máa yẹ kìlá tí èèyàn bá pọ́pọ̀lọ́ èèyàn wọ́n tó tọ́ èèyàn ò gbẹ̀dẹ̀ gbàtẹ́ ní ẹmọ́ sọ kí ló náà wù sí ẹjá wí kẹ́lómi lè má débẹ̀ ṣùgbọ́n ẹ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ọlọ́wà lẹ́yìn ẹ gbọ́dọ̀ ti ti ti kan ìfẹ́ ni ó ti máa bàjẹ́ ti máa rẹ́rì tó bá wọ́n pọ̀ ọmọ sẹ́kù síra yín ó fẹ́ yọ ọ̀kan ní ṣọwọ́ pé ọ̀kan náà láà máa wí àléwu gbogbo ẹ̀tá ẹ̀kẹ́jì àfọwọ́ká fi ẹ̀sẹ̀ ẹlẹ̀ ẹni tí ó sì bẹ̀sẹ̀ ẹ̀dà kó identify person náà ẹ̀kẹ́jì nínú tá a gbọ́dọ̀ ṣe ní ìpalẹ̀ má de rọ̀mọ̀bọ́ọ̀nù tí ó máa jẹ́ tọ́nú ṣàbánù yìí òun ká máa kà nínú kọ̀ọ̀án ìwé ìtọ́pọ̀ àfọwọ́ Anas ibn Malik kọ́lọ́mọ́sá bá yọ́nú sí ó ní káàlẹ̀ mùsùlùmúnà ìdàdàkọ̀lá ṣàbán ìkẹ́bù alẹ́ nọ̀tọ̀ ẹ̀ ó ní bá àwọn tí ṣàbán bá ti dé rọmọdọ́ọ̀nù lámọ̀ lóṣù kòránì àwọn mùsùlùmí ayé ànẹ́bì àti àwọn tọ́kíwú lọ́dọ̀ wọn eníkẹ́lù tí ṣàbán bá ti dé wọ́n mọ̀ wá ìbò náà ti ń ta kòránì káàkiri ibo ni kòránì ń bẹ àwọn abẹ́rẹ̀ sí kò lè mọ́ wọn lára kí rọmọdọ́ọ̀nù tó dé eléyìí ilé ń súnyà gbogbo èèyàn ló mọ tíọ́rì yìí nípa ọ̀rọ̀ ilé ayé tó bá débi ìtìtẹ̀sí náà la máa ní pọ́blẹ́mù bẹ́ẹ̀. òun ni òní jẹ́ kí abẹ̀rẹ̀ rọmọgọ́ọ̀nù lọ́jọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta mọ́sálásí ó àwọn ọmọ akẹ́kọ̀ọ́rá nì tọ́sẹ̀ kọ́kọ́ tí ń lọ báyìí ẹ̀kẹ́lẹ́ àwọn ti fẹ́ parí oṣù padà wá torí pé kò mọ wọn lára. a ṣe pé káwọn a jẹ ka èèyàn sọ̀rọ̀ yàtọ̀ sí kámọ́ta kòránì àdánú tọ́lọ̀ ń dá ọmọ ni tó bá fẹ́ ibi ara rẹ fún ọmọgán ọgbọ̀dọ̀ wákọ̀ ṣe rìdíùsì àwọn nǹkan ní ó ń nínú tẹ́ ẹ wá ẹni pé kọ bẹ̀rẹ̀ sí kìí ṣe dandan kọ́ tán ní ilẹ̀ gbogbo àwọn mọ́sálásí àwọn tí wọ́n kírun fún wọn wọ́n ti wọn báyìí àmọ́ kó lè rọrùn

àwọn ọgbẹ́ àfáàyàn òní àfáàyàn òní òun sí ọlọ́pàá sí rí yóò àkọ́kọ́ máa sọ́ọ̀dì gbogbo èèyàn kò ní sọ pé ní Ramadan eléyìí mọ́fẹ́ fi pè ní sákèèsí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ra àwọn èèyàn lọ́wọ́ nù Ramadan fọwọ́ òkú gbọdọ̀ ìjọ́ tí Ramadan bá bẹ̀rẹ̀ kó tó fún òòtánú wọn tó ó gbalada ọkọ̀

ọwọ́ àti búsọ àwọn èèyàn kalẹ̀ ọwọ́ dị lọ́dọ̀ ó ọ sì náà ní ẹgbẹ̀rẹ̀ kódà nínú tó tún lè ṣe olùgbé àbá insha Allah wọ́n tí wọ́n náwọ́ sí mọ́rùn kó wọ́n mọ̀ ń bá rí o àbúrájì tó kèjẹ́ jẹ́ lè parí lè lè lọ́ ti máa jẹun ọkọ̀ ti máa bá rẹ̀

wọ́n ṣe ń tọ́mọ̀ ṣe rí. lẹ́yìn tí wọ́n bá sẹ́kọ̀ọ́ ni wọ́n tún mọ̀ pípẹ́ irun mọ́sálásí ń sì láti bí kọ́lọ́mọ́sá kan àwọn àìjì kólé sánilẹ́sẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì láti fúláàdì kó láti ṣe rọmọbọ́ọ̀nù pàápàá jùlọ fún àwọn ìṣọ́ọ̀rù tó máa ń ṣe ọgbẹ́ lọ́kọ̀ gbà fún ẹlẹ́sìn ògbé tí ní kẹ́lùkù wọn lẹ́sẹ̀ ọgọ́lọ́mọ́ta gbà fún ìmọ̀ gbàwẹ̀ nínú oṣù yìí àmì gbìyàn òyò lórí ilé ní ọmọdọ́rùn lóṣù bọ́ lọ́lọ́ a ní ẹmọ gba wíìdẹ́ mọ́ nígbà monday thursday ẹmọ gba thirteen fourteen fifteen àti ẹgbàjọ́ kẹrẹfijọ́ kẹrẹlẹ̀ eléyìí làdábì rẹkọmẹ́ndì fọ́rọ́jà ẹ̀ẹ́dí kí ẹ bọ́ ọdún fọ́rọ́jà bò bá mu

bàbá wò pé ah èmi fẹ́ gba ọgbà gba friday tọba ti lè gba friday bá Saturday òní dandan náà gba Saturday náà torí pé àwẹ̀ yìí máa máa sọ sátidé dọ̀rọ̀ àyàn fún yàn àwẹ̀ sátidé ò jẹ́ dandan fún ẹ̀ tẹ́lẹ̀ kọ́dà kì í bí ń wá ẹ̀san ẹ̀sìn débìlì ń wá ìwá ládàá ṣùgbọ́n lè di dandan mẹ́yàn lọ́wọ́ bí kò gbàwẹ̀ jimá tọ́ọ̀sì gbàwẹ̀ tọ́ọ̀sì tẹ́lẹ̀ ọwọ́ àgbà ìjọ jimá ti sátidé tó bá sí wuyẹ àyẹ́lẹ́ ní gbogbo ẹ̀ lọ́wọ́ gbà kí ilé òkùnjọ́ méjì pé ìtọ́pá dáadájú wípé ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ẹ̀ máa ń gbáwẹ̀ ẹ̀ máa ń gbáwẹ̀ méjì ẹ̀ máa ń gbáwẹ̀ ọjọ́ méjì síwájú ọ̀mọ̀gọ́rùn kódà ẹ̀ máa ń gbàjọ́ kan kẹ́ẹ̀kẹ́ ẹ̀ lé sí mi. sẹ́yìn bá ń gbà ládàá ló ti ń bù kalẹ̀ ọkọ ló tàbí rọrùn fún wa. ṣùgbọ́n ẹ dàpọ̀ ẹ ṣọ́ra àwọn ẹlòmíràn wà ní gbogbo láyá tó wà nínú ṣàbáàní ohun gbogbo ìlọ́lọ́ ti kó tí ìjọ tó tún bá dá méjì òun náà ni nísù ṣàbáà wọn à nígbà kankan láti bẹ̀rẹ̀ títí dé dá méjì tó bá dá méjì wọ́n wà á gbàjọ́ nìkan ọ̀tún nígbà bí ìmọ̀ tí ẹ parí tí ẹ bá gba àwẹ̀ ìwọ̀ ló gbà wọ́n ànábì ni ẹ má dá àwọn ọjọ́ kan mú yàtọ̀ sí ìṣọ́lọ́ba gbé tuntun kẹ́ mú

a ní ẹmọ fún yìí ní sọ́dọ́kọ̀ ká máa ṣe dáadáa fáwọn èèyàn ó bá di pé inú rọmọdọ́ọ̀nù yóò wá lé ẹtí bá tún ṣe ní ìsín ọlọ́run ṣe rọrùn fún ọbẹ̀ ọlọ́run bá ọlọ́run sáré ọ̀tá ẹni èyí tó kú díẹ̀ kí rọmọdọ́ọ̀nù dé bá ọlọ́dà tó bá dáadáa ní dáadáa ọlọ́dà kò já rí ṣe ń bẹ̀ ẹlòmíì ṣe ń pílánì báyìí pẹ̀lú ògo ọlọ́run òun ká pẹ̀lú ògbó ọlọ́run èèyàn sixty lọ́wọ́ máa fún lóúnjẹ lójúmọ́ èèyàn hundred lọ́wọ́ máa fún lóúnjẹ kódà mo nínú àwọn èèyàn fẹ́gbẹ́ èèyàn five hundred ní fún lóúnjẹ lójúmọ́ a nínú àwọn ẹlòmíì fẹ́gbẹ́ tóun ti gbà lérò òun pé pẹ̀lú ògbó ọlọ́run gbogbo rọmọdọ́ọ̀nù látòkè délẹ̀ ilé ọlọ́run ti fẹ́ lọ sí a ti ń tó dáadáa ìṣọ́tàn ọlọ́run kò ṣàṣe rọrùn gbogbo wa ìwọ́tọ́ àwa máa bí ó ti rí náà nínú àti rọmọdọ́ọ̀nù wà àti òbí àná tọ́lọ́run ṣe ọlọ́run kò ṣẹ̀dẹ̀ kò fún wa nínú oṣù táwa náà tún wá ṣe é wọ rọmọdọ́ọ̀nù fún wa kó wá jẹ́ kí ìjẹ̀kùn náà máa bẹ pẹ̀lú wa lọ láyé lẹ́ kúmù ìlà sọ̀lẹ́tìkùn tẹ̀rẹ̀